وعليكم السلام ورحمة الله تعالى وبركاته ضافقنا نعظة الحمد لله محمد صلى الله عليه وسلم آه، من أروي أتشعر جميعا كان يقوى بابتي باب صلاة الجماعة والإمامة àlàyé ọ̀rọ̀ nípa ìran jẹ̀má ọlá tó ní àwọn aládàá rẹ̀ àti àwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ìjẹ́ aṣáájú lórí wọn tàbí sí àtìmáàmù. قال المؤلف رحمه الله وهي أي صلاة الجماعة فرض عين للصلوات الخمس إمام جماعة كاتم للجماعة ọ̀ràn èèyàn ni ní ọ̀ràn èèyàn dandan wọn kókó lórí ẹnì kọ̀ọ̀kan sí ìsọ̀lọ́wọ́ àti ọ̀kọ̀ọ̀mù níbi àwọn márùn tá a máa kí lójúmọ́ alàrìjà lórí àwa tá a jẹ́ ọkùnrin ọ̀ràn yẹn ni lórí àwa tá a jẹ́ ọkùnrin hábọ̀rọ̀ ń wọ sàfàrọ̀ ilé làwa ní àbájò ilé ńláwa ní àbájò ọ̀ràn yẹn ni sọlá tó jọmọ́ fún wa gẹ́gẹ́ bá Ànábì sallallahu alaihi wa sallam ọ̀ràn ti sọ wípé lakọ́dà hamilton an amara bis-salati fataqam thumma amara rajulan ya'ummu an-nas ثم أنطلق برجاء معهم حزم من حطب إلى قوم لا يشهدون الصلاة فأحرق عليهم بيوتهم بالنار Ànábì sallallahu alaihi wa sallam ìfẹ́ ọlọ́run ni mo ti pinnu wípé màá pàṣẹ kí ẹsẹ̀ kan mà kí ẹ gbé òun dúró màá wá pa ẹnìkan láṣẹ kó wọn kí òun lọ fáwọn èèyàn àsìkò tí ń kí òun lọ yẹn màá wá máa wọ inú ilé àwọn tí wọ́n ń dá àwọn wọn kí. kí wọn kí wọn wọn ní jàmá àwọn tọ́jọ́ yìí pé wọn wá kírun wọn wá wọn wá wọn wá kírun pẹ̀lú àwọn mùsùlùmí máa wọlé wọn lọ lẹ́yìn tí ó kọ́ àwọn ọkùnrin kan tí wọ́n kó igi lọ́wọ́ igi ìfẹ́pẹ́ wọ́n wálé wọn ẹlòmíì nínú àwọn mùsùlùmí yóò náà fún náà sí nǹkan wọn lọkùnrin bó wọ́n ti wá ń tútù ẹ̀ yéṣu obìnrin o yóò náà nílé ah, òun ló ń dín títò òun ẹ̀rí tó lọ ẹni bẹ́ẹ̀ ọ̀ràn ńlá kò ní dá ọkùnrin tí wọn o. ẹ̀ṣẹ̀ ńlá sì nìkan ti ń ṣe pẹ̀lú tó ń tí bó ti jẹ́ pé ń dá àwọn kínà ká tó pẹ́ni tí ò sì ẹ̀kí rárá torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam ọjọ́ tó lè yé wa nínú àdúgbò mọ́ Bukhari àti mọ́ Muslim àtọ́dà bíi ọ̀rọ̀ kálíbà léwu tí mẹ́rin bí kí àwọn máa sí láì nídìí وأقلها إمام ومأموم òǹkà ìmá jama'a òǹkà sọ̀látù jama'a tó kéré jù òǹkà sọ̀látù jama'a tó kéré jù ó náà ni kárí máàmù káfíìlì ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yàgò sí bẹ́ẹ̀ náà hadithi abi musa al-ash'an tó ti ṣe ọlọ́run sallallahu alaihi wasallam pé pé ìtìnáàní fama fawqaha jamaaha ha fama fawqaha jamaaha èèyàn méjì àbí jù bẹ́ẹ̀ lọ òun náà ni à ń pè ní ìjàmà àwọn yorùbá náà máa ọ̀pọ̀ èèyàn ń jẹ́ kí ni o jẹ̀mà ṣùgbọ́n nínú wọn ọ̀pọ̀ èèyàn orí nǹkan mẹ́rin ti yọrẹ o orí nǹkan méjì sábà tó nǹkan méjì jẹ̀mà ti dé náà ń káàkó sọ́lá wa tó ẹnìkan wá dé mọ́sálásí láti kó sọ́lá fa azan ọba pẹ̀lú tòmátánà fún ẹ̀ náà fi rà. كان رواتب تعمل فيهم جلس وانتظر وجوكو من شاوية أنا فادي من دوري سلام كلا بكا أبو غدا جمعان أو يدوتو وطا ميوا كولين كاكا ميدوغو كولين فأقوم láti kan ọmọ ọsọlá wàhálà ọba dá àwọn rẹ kí jọmáà sísọlá tó jọmáà lò kí ní àbọdá àwọn kí ọ̀daràn kí kí wọn jọmáà ọ̀daràn kí torí pé kò kí mọ lè rẹ ọwọ́ kí níbi tẹ káwọn obìnrin wa ádì ó kí wọn ní jọmáà afáwọlá tó mọ sọ̀rọ̀ wọn bí wọn lọ àyìn wọ́n ní al-jama'atu jama'a ma wafaqa al-haqq wọn náà ní tó ṣe déédéé ńtọ́ tọ́ ní tó ṣe déédéé kí ni o ńtọ́ tọ́ wa nǹkan ta wa àdá kó dà kó jẹ́ wọn nìkan ló jẹ́ pé ẹnìkan ṣoṣo ó lè jẹ́ gbẹ́ ìrírí ẹgbẹ́ níbẹ̀ lórí ẹ̀ kọ́ dára kọ́ nígbẹ́ kankan gbọ́n gbọ́dọ̀ kí ni o ẹgbẹ́ yìí orí òrí ẹgbẹ́ níbẹ̀ lágbárí ẹ̀. ولا هو وحده جماعة ووجه حزب lónìí kan látàrí àwọn àròrí tí ń bẹ lórí ẹ̀ torí ìbéèrè yìí táwọn jẹ́mí mi bá wá dé kán fẹ́ kí ọ̀hún ọkùnrin lẹ́gbàá tó ń ké táwọn èèyàn bá dé wọ́n fẹ́ kí ọ̀hún nítorí àjò náà ni kò sí kí ni o kó kí pẹ̀lú wọn yóò máa jẹ́ náà fìlà fún yóò máa jẹ́ náà fìlà fún torí àwọn ibi ìsìnà ní fáwọn fọwọ́kọ̀ ha fáwọn fọwọ́kọ̀ húmá jẹmọ́ ha ìsìnà ní fáwọn fọwọ́kọ̀ húmá jẹmọ́ ha nǹka méjì àbí tó ju méjì lọ òun náà ní jẹmọ́ ìmọ̀ méjì mọ̀ jẹ́bọ̀ alhaki wọn dárò kó ní náà ọlọ́yẹ̀ àké náà bákan náà òní wípé anábì sallallahu alaihi wasallam anábì kọjú sáwọn méjì nínú àdìsí máa ń Bukhari tí wọ́n Bukhari bá wà bá báàbù tàtìmáàdì sí wa pé báàbù ìtìláàní fama fawqahuma jama'a sẹ́sàn pé máa ń Bukhari rahimahullah nínú ọlá tí wọ́n ní òun náà ni pé chatara ṣíṣàn tíra àwọn ní máa tọ́k ongangan fíkì kan nígbà tó máa Bukhari ní ìmáàmù fi hadith wal fiqh torí pé chatara ṣíṣàn tó báàbù kìíní kan wọ́n ti chatara ṣẹ̀ pé nǹkan báyìí ìdájọ́ nǹkan báyìí tíra náà báàbù báàbù nípa ìtìláàní fàmà fawqahuma jama'a èèyàn méjì àbíjú méjì lọ ní jama'a wọ́n wá mú hadith malik ibn al-huwayri wọ́n mú wa radiyallahu anhu wa arda bánàbí sallallahu alayhi wa sallam ó sọ pé ọkọ̀ bí sáwọn méjì àmọ́bí wọn sọ fún wa pé idha hadarat as-salat tásìkò òun bá tó fa ádìnnà ẹ méjèèjì ẹgbẹ̀rún yáàni kẹ́nìkẹ́kọ̀ọ́ nínú ẹ méjèèjì wà á pín má ẹ méjèèjì ẹsẹ̀ kọ́ ọmọ tó الإمام البخاري الإمام مسلم قال الإمام النووي رحمه الله فيه إن بين حديثي أن الجماعة يكون جماعة تصح بإمام ومأموم الله لا àpẹ̀lú kárí قال إمام kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ وهو إجماع المسلمين eléyìí náà ìfẹ́nu kó gbogbo àwọn mùsùlùmí. قال المؤلف رحمه الله وكلما كان أكثر فهو أحب إلى الله gbogbo ìgbà tí òǹkà bá ti wá ń pọ̀ sí níbi ìrun jamaa كلما كان العدد أكثر gbogbo ọgbà tí ó ń ka àwọn tó fẹ́ kí oúnjẹ máa bá ti ń pọ̀ sí fọwọ́ ahabbu ila ọlọ́ọ̀bà yóò nífẹ̀ẹ́ sí jù tó kéré lọ. náà bí ó kí àkùbá fáwọn kan أشاهد فلان سمولي لا بجا قالوا لا ونرى أبي أشاهد فلان سلا بجا ومثلاتي ونلا لا بجا من قال ونلا nígbà ní iná àtẹ́yìn sọ́lá àtẹ́yìn ẹ̀rọ yóò méjèèjì onáàmì àwọn àṣùbà àti ọmọ ṣá afqadu salawati ala al-munafiqin àwọn náà ni wọn tó wúwo jù tó le jù lára àwọn mùnáfíkì walau ta'lamuna ma fihima tọ́bajẹ́pẹ́ ẹ̀ máa ń tí ń gbẹ́ ń ọmọ àṣùbà àti ọmọ ṣá yìí. لأتيتموهما ولو حبوا على الركب ìbáwámá wá kí òun ìrìn àti bàtà mi ìrìn sá kódà pé pé màá fi orúkún yára kúrò bọ̀ tẹ́lẹ̀ bá dé mọ́sálásí. wà ìnà sọ́fọ̀n àwọn alàmísí sọ́fọ̀n màláìka torí pé sáfù alákọ̀ọ́kọ́ ó ṣe déédéé sáfù àmàláìka. ولو علمتم ما فضيلته لابتدرتموه تابع مولاك لا فعلاقة تنيني اما ساري بالبدن اما اما ساري اما في آه الابتداء هنا كما كما كما الوضع بلا سؤال sáfọ́ọ̀mà ẹnì kó ìtòsán ìgbẹ̀yìn tó sáfún ti lọ́bàá sẹ́yìn ti àkóso sẹ́yìn

pàtàkì jòrán tó dá sílò nìkan lọ wàsàlátò hó máa àrọ̀ jùlọ yìí àbùká mi sàlátì máa àrọ̀ jù mo tó kí pẹ̀lú èèyàn méjì náà ọ̀ọ́dà ọmọ jòrán tó kí pẹ̀lú èèyàn kan lọ wọ́n máa kásọ̀rọ̀ fàwọ́ àhábò ilallah azza wa jalla bó ń pọ̀ sí òun náà ni ọlọ́run tó máa nífẹ̀ẹ́ sí irun jàmáà sí síbi ilé àbí ọlọ́run bá ọlọ́run jàmáà wa ọlọ́run jẹ́ àmọ́ pọ̀ sí i ó jẹ́ àmọ́ pẹ̀lú o torí ẹ̀ kí sáfù pọ̀ dáadáa ìsọ̀lá ọ̀dà pọ̀ kọ́bí ẹ̀ méjì mẹ́ta yẹn kan ìsáfù kan lọ àdìsí mọ́mọ́ Ahmad Abu Daud àwọn ọgbà wa. وقال صلى الله عليه وسلم iṣẹ́ ọlọ́run ti kàtọ́ la ló tún sọ pé sọláàtù jẹ̀máà irun jẹ̀máà hafdọ́n ní sọláàtù fọ́ọ̀dù ọlọ́lá ju wọn àdáṣe lọ ìsẹ́bọ̀rin wá ìṣeré náà dára ọjà pẹ̀lú ládá mẹ́tàdínlọ́gbọ̀n ló fi ní ládá jẹun àdáṣe lọ. àdìsí wọn bò kọ́ra fún sinú ọgbà mustapha kùnà àlẹ́ àdìsí tí ó yẹ gbogbo wa ti gbogbo wa mà. òní bákan náà anábì sallallahu alaihi wasallam anábì sọ pé idha sallaytuma fi ma àìmẹ́yìn a máa kírun tá kọ́ wá jẹ́ kí n kírun sí òun ti kírun tiẹ̀ bóyá ní àdúgbò rẹ̀ ọwọ́ adémọ́tá sí ọwọ́ pàdé àfàtọ̀ yìí àfàtọ̀ yìí mo ní sẹ́kẹ̀tì ń gbé fún yín ọba jókòó àwọn bá ti kọ ọmọ bá ní ẹ tí òun ní afọ àmójú kí n kí n tó kí n tó máa bọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní tírò ẹ bá ṣẹlẹ̀ tẹ ẹ bá ti kí ọ̀hún lábẹ́ fẹ́ǹsì yìí fún ma afẹ́ǹsì máa masjida jama'a ẹ wá wá mọ́tálásí fẹ́ǹsì kí ọ̀hún jama'a ń sọ̀rọ̀ ni fàtọ́lé ọmọ ẹ̀hún àwọn méjì táyàkùnrin tánàbí dọjọ́ ọ̀rọ̀ sí àníbí ní ẹkí òun pẹ̀lú wọn fàyínà alákùn náà fìlà ìtẹ́bá tí ọmọ jẹ́ náà fìlà fún un tẹ̀lé ìfẹ̀lẹ̀ wọn ní ní ìná ló ti fẹ̀lẹ̀ àwọn arákùnrin kan àwọn méjì wọn ti kí wọn tí wọn nà tẹ́ǹtì wọn ọwọ́ mọ́ṣáláṣí ní tánàbí wa sọ́nà láàrin wa sọ́nà wọn bá àwọn tẹ́ǹtì wọn àwọn bá jókòó bó ti tó nǹkan pa ló ń sọ ọlọ́ba ni ẹ lọ ẹ lọ mọ àwọn arákùnrin wa wọ́n bá lọ wọ́n bá wọ́ wọn lọ nílẹ̀jọ́ àwọn tó lù ú ọlọ́run ẹ bá sí ti lábẹ́ wọn ká tó máa bọ̀ wọ́n ti bá náà arákùnrin méjèèjì ni torí ìdí eléyìí ẹ̀wọ̀n jẹ̀máà á olórí jẹ̀máà dákí lọ́wọ́ a ti fojú ilẹ̀ tí wọn ká máa dá sí a ti fojú ilẹ̀ àbíjẹ́ ọ̀bà tí máa kọ́ jù tí ó fọ́ náà bàyọ̀ máa lókè wọn ìfẹ́ dáhùn ní kí ó ń yára kí ni dá sí o àbí ọlọ́run bàálà kọ́ gbà wọn àjọṣe wọn ọba jọ́mẹ́jọ ààbò ti pa two. ìdámẹ́kọ̀ọ́ ìfún náà ni báàbù tì máa mà ọ̀rọ̀ nípa ìjẹ́ ìmáàmù ọ̀rọ̀ nípa sọ̀láàtì jẹ̀mọ́ àrà sàlàyé ọwọ́kọ̀ nípa kí ni ìjẹ́ àṣáájú àti máàmà táwọn ẹ̀kọ́ tó dé tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ àtẹwájú lórí ilé ṣe àgbọ̀n kó sèrè nǹkan fún tó tẹ̀sẹ̀ ń bọ̀. kọ́mọ̀jì àrùn kọ́mọ̀jì àríwá ara ọ̀ kọ́mọ̀jì àìní ilé wá kí wọn sáré fún ọlọ́mọ ìsàdán ọ̀la. àdéhùn ńlá ni kí wọn ìmọ̀ á kí wọn sáré àdéhùn ńlá tó tóbi ni bóyá ààrẹ ti fi tó ń ní àkúlé wọ́n mọ́sálásí mà àdéhùn tó ń tiẹ̀ ní nǹkan ti kàn án ìsúté ráyè ní ilé ayé rẹ̀ lórí pé kò tiẹ̀ wá mọ́ ọ̀nà ibi ìdùsùn máa ráyè ní ayé yẹn bóyá àwọn òpin kí ni àwọn tí wọ́n ti ń sára sí nǹkan wọn ò tiẹ̀ lówó kò sí lówó jù wọn lọ ń tọ̀ kò bá ní wá ẹlòmíì ò ní ẹ mọ́tàlásì ti jìnnà jù pàṣẹ ìsìn mọ́tàlásì ń lè ta wọn sì máa kí inú ilé tó ń ara tó sùn náà ni torí ẹ gbogbo ọ̀nà tó sì máa fi gbà mú ni táìfi lè wá kí ọmọ sára sí wọn lọ́mọ ìsàdán fún wa gbogbo nǹkan tí máa kan ni tí àìfi lè wá kí ọmọ sára sí wọn lọ́mọ ìsàdán fún wa nǹkan bá ṣe náà kọ́lọ́ ń gbà lọ́wọ́ wa kọ́lọ́ má dàgbà láyà mọ́ ìyàbá mi tó ti léèrè èsì máa ṣiṣẹ́ lọ́kọ̀ fáwọn yẹn kódà ẹlòmíì yóò ti máa fi ṣe fáàlì yóò ní wàhálà obi tó rí lọ́kàn kí ló ní mẹ́rin ìtẹ́ni ọdún kẹwàá tí mo ti ń kí ọmọ mi ọdún kẹwàá ẹni àwọn àwọn àwọn ẹgbẹ́ tí wọ́n bá ń tọ́ sí kan nínú ajálẹ̀ ìlú orí ìfẹ́ tí mo ti wá ń kí ọ̀hún láti ọdún mẹ́wàá kàráàmà tó ń bẹ́ẹ̀ sóòtú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ pé bọ̀bá kí ń bí lónìí ó kí ń bí lọ́la mọ́sá kí ń bí kò kí káàkiri ìjọba àti kàráàmà à èṣù ti takò sọ́rọ̀ ìlú wàláyé ti ta ìkọ́sí ó ti ṣe ká yóò máa ríra rẹ̀ pé kódà lómi ìtòlè ṣe ní báyìí olè ẹ̀sìn ọ̀hún mm-hmm. pèpele pèpele ọ̀hún orí ẹ̀ ní odò etí ọmọ adákí àsìkò ayọ́ra sọ́ra òun òsì bọ́ta kí ló ṣe o lórí pèpele rẹ̀ ló wàlá ìsúlẹ̀ tí o kò sí ní ọ̀run ó ti ń wọ ọ́ káàkiri ẹ̀ lé rẹ́nìkan láyé kọ́ á máa dáhùn kí n lé àsìkò ẹgbẹ́ tí o ti parí iṣẹ́ lórí eléhùn torí pé níṣẹ́ àti òmìnira gbalára tó pọ̀ ládàá àdágbà oní ọmọ adágbà ládàá kọ̀ọ̀kan àyàfi kí àwọn ẹ̀kọ́ kan tí nǹkan kan àwọn nǹkan kan bá sàṣẹlẹ̀ sá hmm, látàrí àyẹ̀rí ìkórí ọmọ mi ìwọ́n pé èèyàn wá yàn láàyò lẹ́yìn tí ń kí ọ̀run ẹ̀ máa ọkọ̀ tọ́ o gbogbo tá a bá wà àgbọ́dọ̀ ọ̀jẹ́ kan mọ̀ pé mùsùlùmí ni wá tá a sì ń kí ọ̀run kọ́nà bá kọ́ gba ìjọsìn lọ. lábẹ́ ilé a ti tún ní àlejò ládùúgbò wa jẹ̀wọ́n a ti lékún a ti lékún sí i.